وعلى متعلق بقيام الساعة وفي الخطبة الماضية دخلنا في آية من آيات قيام الساعة وهي الدخان كما رأينا ذلك من حديث وظيفة بن عصيب الغفاري رضي الله تعالى عنه وارضاه وقد حدثناكم ذلك في الخطبة الماضية وإن شاء الله تعالى اليوم ما زلنا على هذا الحديث وسنذكر يوم إن شاء الله تعالى بما ذكر رسول الله صلى الله عليه وسلم فيه من الآيات فاليوم إن شاء الله تعالى ندخل في الخصوف الثلاثة فما المراد بهذه الخصف ولقد رأينا من حديث الذي أخرجه الإمام الترمذي رحمه الله رحمة واسعة من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستكون في آخر الساعة قصف وقذف ومسخ فقلت أي قالت عائشة يا رسول الله أنهلك وفينا الصالحون ماذا أعجب رسول الله صلى الله عليه وسلم قال نعم إذا كثر فيه الخبث فهذا الحديث لها مثيل في صحيح إمام البخاري رحمه الله تعالى من حديث زينب بنت جحش رضي الله تعالى عنها وارضاها لما ذكر رسول الله صلى الله عليه وسلم أمر يعجوج ومعجوج قال قام رسول الله صلى الله عليه وسلم في رواية استيقظ النبي صلى الله عليه وسلم من نومه وهو يقول ويل لا إله إلا الله ويل للأعراب من ردم من ويل للأعراب من شرق اقترب إن ردم وما ومدير فتح اليوم فقلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا كثر فيكم الخبر الحديث فكذلك عباد الله لقد أخبرنا العلماء رحمهم الله تعالى أن هذه القصور الثلاثة فبقى في مكان أو في أماكن مختلفة خصف في المشرق وخصف في المغرب وخصف في جزيرة العرب ولقد اختلف عبد العلم رحمه الله تعالى في تعيين المكان الذي تقع هذه الخصوص فيها ولكن والله أعلم ما نجد دليلا صريحا صحيحا يدل على هذه الاماكن الا ما راينا من حديث ام المؤمنين ام سلمه رضي الله تعالى عنها ومن حديث ام المؤمنين عائشه رضي الله عنها تدل على مكان خصوصي في جزيرة العرب وهذا في مكان يقول بالبيداء مكان بين مكة والمدينة ومثل ذلك كما رأينا من حديث أم المؤمنين قالت قال رسول الله صلى الله عليه وسلم في عبث رسول الله صلى الله عليه وسلم في نومه فقلنا يا رسول الله رأيناك صنعت شيئا لم تكن تفعله فقال رسول الله صلى الله عليه وسلم فحدثهم عن أمر المهدي وما سيحدث فيه وأن الناس سيخرجون إلى بيت الله الكعبة إلى بيت الله الكعبة هم يريدون فضل المهدي ولكن الله سبحانه وتعالى سيقصف بهم الأرض إذا بلغوا المكان بقوله البيداء فقلنا يا رسول الله إن الطريق قد تجمع الناس فقال لي رسول الله نعم، إلا فيهم المستبصر والمجبور وابن السبيل يهلكون مهلكة واحدة وإن مصابرهم مصادر شتى على حسب نيتهم نسأل الله الذي لا إله إلا هو لا يهلكنا مع الأهالكين وأن يخرجنا من الفتن ما ظهر منها وبطن إنه ولي ذلك والقادر عليه أقول لكم بعض السؤال المسلمين أقول لكم رب الكعب يقول محمد صلى الله عليه وسلم ẹgbẹ́ náà wọn kọ́ wá sábà yẹ ẹ̀kọ́ wa ọlọ́run bá ní ti ẹni kó kí àti olófà nàbí rẹ ẹni tọ́jọ́ yìí pé kò dúdú pé gbogbo wa gbogbo ní ọlọ́run bá gbé lọ́nà ìsìlọ́n pátá ilé ànábì sálà yékéyéké kátà sálà kan mọ́tà wọn rẹ náà jẹ́ fún mi gbọ́ tó fi dẹ́gbẹ́ sálà kò fi wá lórí gàgà tó lè dàbí ẹ̀ kó rúdú nínú ẹ̀sẹ̀ ó gbogbo ẹ̀ ó sálà yẹ yékéyéké lẹ́yìn lóha ìsìlámù ọwọ́ àti pé àtẹrù àtọmọ lúàbí ìní ìsìlámù wa padà ní yékéyéké bọ̀sẹ́lẹ̀ kan tí ó wà á sọ pé nǹkan kan ló kún lẹ́sìn tí ò yé wọn o tí ànájú ò àfẹnì ọjọ́ ti kára àpàwọn ọlọ́mọdé àti mi wọn. ẹ sọ̀rọ̀ bàtò sọ gẹ́gẹ́ bí sáré fẹ́ gbà lọ́wọ́ wa kó náà ní kápá ọlọ́run ọba kọ́ra àti gbẹ̀ngà wa láti

abá ọ̀dẹ́ di èéfín tí a ní ọ̀sìn yẹn láti mú sẹ́rẹ̀ a ó Asọki na awa afọ kẹ aṣọ kí ni àwọn afá kí ni wọ́n sọ ń parẹ̀ tẹ́ẹ̀sì ti sẹ́rẹ̀ lóde aṣọ kí àwọn afá àtọ̀ àtàwọn sàkábà ni wọ́n sọ ń parẹ̀ lẹ́yìn atúfẹ́ mú bí ìkàtí méjì nínú àwọn aṣọ tó sáà iná láti a nàfíìlà tẹ̀fà ló dàbà ọ̀dọ́ àtúntò ń múlá wípé àlùmí sọ́nà wà lọ sálámà wájà ní sáwọn ọjọ́ kan sọ́nà àlùmí sálámà yà wọ̀nyí wọ́n á lọ sọ́nà kẹr òbí ibà ní àtúntì ọjà ní sáwọn ọjọ́ kan wọ́n sì ń sọ̀rọ̀ kàkẹ́kẹ́ lọ́wọ́ ó sọ̀rọ̀ wọn ni pé pátádà kẹrù kí ni kẹsàn án àyíká ìgbéyàwó tún nà ná kúrò sáà a ní àwọn sọ̀rọ̀ nípa ọjọ́ kìyàmá ni àbí wàá ń sọ àwọn sọ̀rọ̀ fáwọn ọjọ́ náà wípé ayé ò ní parẹ́ tẹ́ẹ̀kù rí aṣọ àyà àbẹ̀mẹ́wà nínú rẹ̀ òun wá ní àlọ́kùnfófò àtàlàfà àfẹmúlé òun náà ilẹ̀ rírí mẹ́ta kan tọ́jẹ́ pé yóò ní agbára kọ́dà ìròyìn rẹ̀ àwọn àǹfààní ìdí ẹnu lè gbà tán àti ká sáà wọn tó lè ṣe bí àfẹ́lẹ́ sọ́lọ́lọ́ àlọ́ àlọ́ sọ́lọ́lá mo ti sọ fún wa. àkọ́kọ́ kí ni wọ́n ń téèyàn ò bá bá wáyé dáadáa ó lè tu sí ọ̀sán tó dòrò sí àwọn ẹ̀rọ ara ṣùgbọ́n kòsófò sàlámà tá à ń sọ yìí rírì ilẹ̀ tí ànábì sọ́dọ̀ àlọ́ àríwá sọ́dọ̀ sọ́dọ̀ fámílì àdìsí òmìnir mọ̀mìnì ìyàwó àyíṣà sọ fún wa yìí pé ó ń sọ́dọ̀ máa láti fún musa ayé òní pa ilé ilé tẹ́ẹ̀fì àwọn kàmá ìtàkà tí ó gbàdúrà àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ní kọ́síkún

ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ṣé bá a bá bá a ṣe ń lọ́rùn náà táà tó wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ṣé ọlọ́run kò tún máa pa wá rẹ tó gbé kílẹ̀ mẹ́rin káwọn gbọ́dọ̀ di oríṣi ẹ̀dá kó ti pé oríṣi ti máa wa tí jẹ́ bá lọ bọ́ pàdé ọlọ́run ọba lọ́dọ̀ òdì ṣé nǹkan yìí ọlọ́run máa ṣe wà fún àmẹ́sì ní bẹ́ẹ̀ ni ọlọ́run máa bá nílò bẹ́ẹ̀ kọjá káwọn ẹni eré wà láàrin ní ìdá àkàtọ̀ tó kùnà kọ́ba mi. tọ́ba ti jẹ́ wípé àwọn tí wọ́n pọ̀ jù nínú yín àwọn ẹni bì ni wọ́n. a jẹ́ wípé tí yàrá ń jẹ ìlú kan tàbí ẹ̀dáwó kan ti lè jù sẹ́yìn mọ́lẹ̀ bí kan. ìyá ni mọ́tò mọ́tò fi pọ̀sẹ̀ nílé wọn ṣùgbọ́n yín bí ti pọ̀sẹ̀ nílé lọ. làám tí a ẹni tí kò lẹ́nu rẹ lọ bọ́lá ọ̀sùn lọ́wọ́ àbí. Hadithi tí àwọn àyìnbó tó ń sùn nínú ìgbà wáyé. Àárín nǹkan tó ọdún ẹ̀rọ lọ́dọ̀ fún Bùkọ́rí ọlọ́mọdé ní àtọ̀rí kí ọmọ ìwé ní ìzẹ́rẹ̀ ní ìjà ṣe. Ìyàwó Zainabu náà ní aṣọ àti ìjọ kẹlẹ́ fẹ́ni bí ṣèjì. Ojú ẹ̀ pẹ́ wọ́n ṣèjì. Wọ́n pe lá ilá ìlúwà níbi ní kòtò ọlọ́mọdé àfọlọ́mọdé àti ọjọ́ ìfọ̀ àwọ̀lá o. Wọ́n yé mi rẹ̀ àrọ́bìnrin ṣáàdùkọ̀ mo sì ń bá wọn rábọ́ mo ń bá wọn kéde ìrora níbi aburú kan tó fi súnmọ́ ẹ̀kọ́ yípa sílẹ̀ fún ti hàlì yá òògùn ẹ̀rọ níbi ẹjọ́ àdóòdù wọn àdó òsì lónìí wọ́n ti sí ìkẹ́ nínú àwọn tí wọ́n fi di àwọn ìlú àmàdúgbò mọ́lé wọ́n ti sí ọ̀rọ̀ pọ̀ lórí lẹ́yìn àtàwọn tó ti lẹ̀ pẹ̀lú ẹ̀rọ pẹ̀lú ẹ̀rọ àmàdúgbò. bàbá ìròyìn wípé ìyẹn wọn bẹ́ẹ̀ wọ́n bí àtẹ̀bí lè ròyìn pé tí aburú bá tó a wá ń pariwo báyìí nígbà tó nígbà yẹ àtẹ̀bí sáà máa parẹ́ ni wọ́n fi ilẹ̀ tó alẹ́ tó tọ́lọ́mù máa bínú sí àní tá a láwọn eré nù wa aláwọ̀ tó wá kúrò àní nù wa aláwọ̀ tó yẹ kó tọ́lọ́mù bá nù wa àtẹ̀bí ni naam ọlọ́wọ́ máa bínú sí yóò sì máa fàyín rẹ tó jẹ́ pé àwọn ẹni ibi bá ti pọ̀jẹ́ lórí lọ ìyàtọ̀ àjùjọ lọ́nà àtẹ̀bíjẹ́ mọ̀sọ́tò tó bá ibi àwọn ẹni bí wọ́n bá ti pọ̀. àwọn fún àwa ìyàwó lẹ́rọ pé ẹni bí pọ̀ láyé tó ju kúrúkù sọ lọ tó ju ìgbà tí a ti ń súnmọ́ tó parí ayé lọ ìgbà ìgbà tó bí a bá ti ń súnmọ́ parí ayé sí ilé ẹ̀dí àwọn ẹni rẹ ni wọ́n máa kú àkọ́kọ́ àmì olè òun náà ikú ànábì torí ikú ànábì jẹ́ àwọn yìí pé ọ̀gá ẹni eré làbẹ́ ó ti fún lẹ àwọn ẹgbẹ́ mọ̀tẹ́lẹ́ wọn mọ̀tẹ́lẹ́ mọ̀tẹ́lẹ́ kò tó kùtà wọn sọ yìí òun náà ìṣèkọ́kù àrùn ó ní kí fi hà ọwọ́ ajẹ́ pé ti ń bẹ lórí ilẹ̀ pé bọ́ sí abẹ́ rẹ̀ ń nílẹ̀ eléyìí lẹ́nu àṣìlọ́pẹ̀ sáà ṣùgbọ́n àpá àwa ni a lè máa gbọ́ ìdánù bí gan o ìdánù kan náà gan o gbogbo eléyìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣùgbọ́n mẹ́ta kan gbẹ tó dé wípé òun yóò lágbára jù òun náà ni mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní bí tẹ̀lé àkọ́kọ́ hospital admission ìkọ́ ọ̀sẹ̀lẹ̀ níbi òrùn pé yọ ìkọ́ ọ̀sẹ̀lẹ̀ ní magrib níbi òrùn pé wọ̀ wà hospital ìdìbò tó

òun náà níbi tá a nígbà lọ́sì yá wa aisha ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ha ìyá ìyá níbi sọ́nà láàrú àrùn ọ̀sánlámà àti fara sọ̀rọ̀ báyọ̀ sọ́nlámà ti màdá nìyí yá wọn ayé tàhárọ̀kà àti fara mẹ́rin tàhárọ̀kà àmì bí ká sọ wípé ìyẹn ń jàǹbá àtúbà nígbà mi ojú olówó nígbà tí ń jílọ tí ń jíbọ̀ sẹ́yìn ìdílé ìgbà ń sùn nígbà ń jílọ bákan wá di fàkúlẹ̀ yá rasulullah fọ̀nà àtàṣe àwọn ìmọ̀ náà lọ́kà láti dàkún dàkún àlè àná sọ́lá bàbá òun bẹ́ẹ̀ ká kẹ́sì kó òṣèré sí kàn bí èyí sílẹ̀ kí ni tó bí kó pé ọjọ́ ọjọ́ bó ti à ó ń fún kí nà nìyá sà àwọn èèyàn kan nà ní yóò yọ kan jáde nínú wà ní yóò yọ jáde yìí mi ju màhàdí sọ ẹni wọn tí máa gbá wá jáde àwọn èèyàn kan nínú àwọn ọ̀tá tí wọn ọ̀fẹ́ gbà fọlọ́ lára rẹ̀ wọ́n wà jáde wọ́n máa òun ti wákàbà lájà báyìí màá bí láti wá àwọn ọkùnrin ara àwọn èèyàn kan máa wá sí ìdè ẹ̀mọ̀ yìí pé àwọn lọ títí títí tí àlẹ́bí rẹ̀ yẹ́sìtìkù bá wọn bí wọn àwọn ọmọdé bàyìí náà. ṣé ẹ bá ti jẹ́ ìdílé náà pé náà bàyìí náà o ààyè kan láàrin mẹ́ka tó má bìí náà bàyìí náà tó ń jọ ọlọ́run bá ní ibẹ̀ náà ni wọ́n ó dì ọlọ́run ó sì bì kílẹ̀ máa já gbogbo wọn lẹ́sẹ̀ ilẹ̀ pọ̀lẹ́ bàbá sẹ́yìn màmá ìgbà mi ìlú ọ̀nà gbọ́dọ̀ ayẹ̀ pọ̀ ewu ìyá ìdàdà ẹ̀wọ̀n sísè náà. èyí ni bá ẹbí mi àtẹni rẹ ìrírí láti jẹ ọgbà kọ̀kẹ́rẹ́. wọ́n jẹ́ pé eléyìí lọ ṣe dáadáa lẹ́kọ̀ọ́ eléyìí bẹ̀rẹ̀ lọ gbáyà lẹ́kọ̀ọ́ eléyìí ti lọ gbọ́wá lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kọ̀kẹ́rẹ́. àti bí ọ̀nà máa dàrẹ̀ papọ̀ òun sọ̀rọ̀ ní dáàm bẹ́ẹ̀ ni ọ̀nà ó ṣeé ṣe nínú àwọn tí wọ́n ń bọ̀ lásìkò ìgbà náà tí wọ́n ti wà ní àmọ̀ká pàtó bàyìlá á lè rí inú wọn ìtọ́jọ́ wípé ọba ti màhábí lọ mẹ́ta òun bá tiẹ̀ lọ ṣùgbọ́n ó sì rí i pé mo bẹ́ẹ̀ ní jìrì. láàyè ọ̀wọ́ ìyá bá jẹnu o ó sì rí i pé ìbáwọ̀ ẹni lè dùn wọ́n sọ pé yáyọ alladhina amanu ittaqullaha wa kunu ma'a as-salihin. tẹ́ ẹ bá tún pàrọ̀ ọlọ́run ọba tán ẹ tún mọ̀ ẹ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ntí ò ní jẹ́ kí ẹ jìyà àìmọ̀dúnú. àbẹ̀bí ìnàmẹ́yìn ni mo tẹ́tẹ́ wọ́n ní màjìbò wọ́n ní sẹ́lẹ̀. àbẹ̀bí ni gbogbo nǹkan ọbẹ̀ sọ̀yé ẹ̀rọ mi bẹ́ẹ̀ nínú wọn lọ́jọ́ pé ó di ẹ̀mọ́ sábẹ́ lọ sí. ẹ̀rọ mi wọ́n ya mi di ọmọ nkpari ọmọ nkpari fún ọba kiri pẹ̀lú wọn ọlọ́run àti ọlọ ọlọ́run wọn pàtó wọn nínú ẹsẹ̀ náà wọn yẹ sòrò ní bàbá tó ṣe ta ṣùgbọ́n ọba dàbí kìyàmá ọba dàbí ọlọ́run fẹẹ gbọ́ dìde ọlọ́run wà máa gbó kálù dìde dìde nígbèjì di ọ̀dọ̀ àlá àpèlè yá dìde níbàámu sí àníyàn wọn. ṣùgbọ́n pé lásìkò tẹ̀rọ akọ́ńdíyà kan yóò pè mẹ́ ọlọ́run ti wà lẹ́nu ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ìtìwá o. ìdá kọ́tùfù eléyìí àbẹ̀bí sàmà ọjà akọ ibi tí ó wà fún wa títí mọ́ṣílì ọ̀dà akọ rẹ̀ ṣùgbọ́n sọ fún wa pé ilẹ̀ kúròrì tí ó ti lágbára níbi tí ó gbé yọ ilẹ̀ kúròrì tí ó lágbára ní ògbé wọ̀ ilẹ̀ náà bá náà ní ọ̀sẹ̀ ìgbà tó sáà ti sẹ̀ yìí pé àwọn tó fẹ́ lọ rèé pàdé màtàdí àwọn ni ọlọ́mọ bọ́ palẹ̀ yá yìí bá pé àlùbẹ̀dá eléyìí ni kùsùmù nàrà mẹ́tẹ̀ẹ̀ta yọ̀ọ́ sẹlẹ̀ ká tó sọ bí alùpùpù yàmọ́ de nẹ́kọ̀ọ́ lọ́wọ́ sàárẹ̀ ní àfẹ́ tàwọn sàlẹ̀ rẹ̀. الحمد لله رب العالمين نحمده ونجلله ونثنى عليه بما آل بما هو أهله ولا نوصي ثناء عليه سبحانه وتسامى وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله بادروا بالأعمال ستا منها طلوع الشمس من مغربها والدابة كما ذكر ذلك النبي صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه ولقد اختلف أهل العلم رحمه الله تعالى في التقديم والتأخير بين طلوع الشمس من مغربها وخروج الدابة فمنهم من قدم هذا وأخر ذاك ومنهم من قدم ذاك وأخر هذا ولكن رحم الله عليم بن حجر رحمة واسعة ولقد جمع بين الروايات في هذه المسألة فقال إن طلوع الشمس من مغربها وخروج الدابة ممكن أن تقع في يوم واحد رحمه الله رحمة واسعة وهذا الجمع ما شاء الله جمع جميل لم نجد قبله من فعل ذلك رحمه الله رحمة واسعة وصلى الله صوابه وجزاه عن المسلمين خير الجزاء أقول فرصة سؤال المسلمين أقول أقول أقول كيف يفعل النبي محمد صلى الله عليه وسلم أتعوى لا تمطلحات ذلك àmìjọ́lọ́ nínú àwọn ẹ̀kọ́ jọ àwọn kẹtí à ń sọ yìí àfi ń tó àkìdá àwọn àdìọ́kẹ́ mùsùlùmí ní tí àmì ìfẹ́ ọdún ọdún mẹ́tàlá ṣe é pariwo ní mẹ́kà kó tó di pé ọ̀rọ̀ ẹ kírun ẹgbà rẹ̀ ẹ ti gbá kó tó mọ bẹ̀rẹ̀ iná ẹ̀ ní à ń ké fúnra wa yìí ọlọ́run jẹ́ kó yé wa yé kéèké kó o sì jẹ́ ká lè mú lò rádọ́tọ̀ sọ rẹ̀ láti pàdé ẹni kótóbà alákọ̀ọ́kọ́ ó ti sàlàyé kòtòkò sàlàfà ní gbọmọ ó tún kú àwọn nǹkan bíi mẹ́ta tí a fẹ́ mẹ́nubà àkọ́kọ́ òun náà ní méjì tí wọ́n jọ ń jà síra àwọn yìí pé ta ni ọwọ́ àkọ́kọ́ ta ni ọwọ́ lẹ́yìn òun náà ní tòló òṣìṣẹ́ ti ní màgbébí ha òun náà ní kí ó rọ̀ yọ níbi tí etí máa ń wọ̀ wàkùrú tó dáàbà àti jíjáde ẹranko tí Allah subhanahu wa ta'ala tó lóun ó mú jáde lẹ́gbẹ̀ẹ́ tó wá sí tó tó wá sí lábẹ́ èwo láti wájú ìṣèkó bàbá ìṣẹ́lẹ̀ ní àná sẹ́kọ̀ọ́ bí wòṣán sẹ́kọ̀ọ́ wọ́n yọ ibi tí máa ń wọ̀ ní yọkọ̀ rẹ̀ ní àbùdáàbà ní ọkọ̀ jáde tókè bá a ti ń tò wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ń lọ tìtàtì wàtàtì ẹ̀ àwọn tó tún àhàrà wọn yọ níbi tó ti máa ń wọ̀ àsìkò yìí lọ́sọ̀ọ̀sọ̀ fún wa yìí pé kò kọjá yoo pé yóò ṣe láǹfààní ìgbàgbọ́ kan tó bá wá ní lẹ́yìn ìgbà tí òòrùn bá ti yọ mí títí máwẹ̀ kò sí ìgbà sí tó mọ́. nígbà náà kò sí táwọn bá ọmọ ẹgbẹ́ nígbà náà ah, mo ti gbọ́dọ̀ ń bọ̀ ọlọ́run nígbà náà torí wípé nǹkan tí wọ́n pè ní imán amúrùngbà ìbí àlámẹ́rì kọ̀ọ̀rọ̀ ni ìdìgbàgbọ́ ìjọba asekini lórí bẹ́ẹ̀ lóòótọ́ na bá lọ́nà tó gbàgbà o ti o na yìí lóòótọ́ lọ́wọ́ torí pé kí èsè bẹ́ẹ̀ ìgbìmọ̀ nígbà náà o ti tó lórí ìdá Allah subhanahu wa ta'ala kò ní gba túbọ̀ lọ́wọ́ ọdún kò ní gba yín lásìkò ìgbà tí òun bá ti yọ wọ̀ àbúrò ti ṣùgbọ́n ìwú ní ọ̀rọ̀ láàrin òun àti kí òun ni ọkọ̀ yọ mi dínwọ̀ kí dábàá tó jáde ọlọ́kàn náà dábàá ní ọkọ̀ yọ mi dínwọ̀ kí òun tó yọ mi dínwọ̀ ní ọkọ̀ dábàá ní ọkọ̀ jáde kó òun tó yọ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn kútùmù tàkìlì wọ̀tà kí n bá wọ́n bá àlẹ́ ṣùgbọ́n àfọwọ́ àbẹ̀ ìdàhájà rahmanulah rahmatawasa àwọn ti àwọn ha yíyọ òòrùn níbi tó ti ń wọ̀ a lè sọ wípé méjèèjì ìjọ kan náà ni ó tẹ̀lé láàrin méjèèjì a lè sọ pé kan náà ni ó tẹ̀lé tàbí ká tún sọ pé méjèèjì yóò papọ̀ báyìí fún wàhálà yóò lọ fún hadith tó fẹ́mi rẹ̀ lẹ́nu àwọn àbúrò àwọn ọ̀dọ́ hadith àwọn mẹ́rin mọ́tò ṣùgbọ́n tààrà طلوع الشمس من مغربها حديث رسول الله àmì ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ni wípé òòrùn ọ̀yọ́ níbi tó ti ń wọ̀ àdébí ní àmì àkọ́kọ́ dàjà mi kọ́ yẹ́sùn ọ̀mà nkọ. ńkọ́ mo lọ sọ èyí ńkọ́ máa asọ́ọ̀kù wà nígbà àkùnrin kò mọ̀ wọ́n fọ fèrè ìgbésí láti lọ sàkúmú náà ni ọ̀nà tí ń dì ọ̀nà tí a bá tún lóhùn sẹ́kùn náà tìrìbì à tóòrù bá ilé bí ó ti kì á má ti dé torí ìmọ̀ ní òde wúlò fún yàn sáwọn òwúlò fún yàn náà المهم nítorí ti mi pẹ̀lú nítorí pẹ̀lú mi wọ̀ká nígbà tí wọ́n wọ́n ayé ti oní àmì social media àlàyé ẹ̀ wípé eléyìí ni àmì àkọ́ tí ó ṣẹlẹ̀ wípé títún ọjọ́ tí a tó báyìí gbàdáàdì ti wá ọjọ́ ti wà yájú àwàdù ọjọ́ ti wà dùkọ́n ọjọ́ ti wà níjọ́ tó ń wò báyìí lè yọ ọ́dún títí wò báyìí ọjọ́ mẹ́sàn-án àmàlùdé máa rẹ̀ àmì wa ni tùlóhùn social media ó ní àmì àkọ́ tẹ́ mẹ́rin ní pé ayé fẹ́ parẹ́ wọ́n kúrú ju dáadáa bákan náà àbí jíjáde ẹranko tá à ń jáde ó ń sọ̀rọ̀ wọn ní kíkẹ́ ló ẹ̀gbẹ́ ìjáde ìkejì náà kò jíjáde rẹ̀ ń jáde pẹ̀lú ẹ̀ náà ìyanu nípa wọn àti ìfẹ́ ìjáde di eré ìyàn òkùnjẹ ló ọ̀tá àfa ìsọ̀ lọ́fẹ̀ ìdílé bí àmọ́ sọ ibi sẹ́mu ní ha tó mọ̀ àwọn ọ̀pọ̀ tòlóòrò sẹ́mu màgòlíbì ha wá kúrò ilà àwọn afáàmì bìrì kàmá rẹ̀ ilà òkúta alákùnrin ha òun yóò yọjú lójú mẹ́ wọ́n gbọ́ lójú fẹ́ rẹ̀. àbẹ́tí sọ́nù wà lọ́wọ́ àrùn ọ̀sán nàbí sàbùdá rẹ̀ gbàlà ọ̀bọ̀ ó sọ́nà ń jẹ́ wáyé pé òun rẹ̀ ń tẹ̀sán ọ̀sán mi dọ́ta àbẹ́tí ní ẹ̀yìn sàrà ẹ̀tẹ̀ dùrú náà ayọ̀ sẹ́dá bá a lè ṣàn ẹ̀tẹ̀ ẹ̀kẹ̀ ń díẹ̀ súnmọ́ ẹ̀ tẹ́ẹ̀tẹ́ ẹ̀ mọ́tò lò ó ní ọlọ́wọ́ rẹ̀ tó lọ ààrẹ kí ló máa ń wọ ọlọ́run ló kú ju bí mọ̀wọ́ òun lẹ́yìn ọlọ́run tó lọ ó sì bí mọ̀wọ́ àhẹ́mìnà ó ń sọ ọlọ́run bá rí bẹ́ẹ̀ ni kájìrì bí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò yẹ tí ó fi dé ààyè rẹ̀ tahta al-arshi lábẹ́ al-arshi ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá dé abẹ́ al-arshi kí ni ó ti kọ́ńtà sàbídà yóò forí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala oorun yóò forí kalẹ̀ fún Allah subhanahu wa ẹ wá wo afọ́nú tí ń forí balẹ̀ fóorùn oorun bí ẹgbẹ́ kò lẹ́sí àbí ní kò ní gbóríókè tí ó fún ọ sọ pé yóò sẹfẹ rẹ ọyá gbóríókè máa lo àyè rẹ yóò sàgbẹ rẹ tí wọn tún tààbọ tó ti rẹ tí àdébí yóò jẹ àwọn ẹsìn tó jẹ àwọn ẹsìn tó máa tí ó fi wá àdúgbò tí ọlọ́run máa sùn àánú wọ̀tá bá kádàrà wípé títẹ́ ti dé bá ayé pátápátá àtúntà àti akó pàtó tọ́ba ti àdébí lọ́wọ́ fúrikà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bí tí ọmọ lọ ibi ojú padà ibi ojú padà ó nínú ọkọ̀ àti wà dáàdìdà kí ìlú tábìlì òṣèlú nàìjíríà àrẹ́bìnrin tẹ́yìn nù gbà yẹn ìní òun ó bà lọ rèé yọ níbi tó yẹ kó ti kí ni o ibi tí ma ń wọ nígbà náà làmùsàlà àdáfà àdùnnàfà ìmáàrún làmù sẹkùn fún àwọn ìsìnkà bò kò sí ẹni kẹtí ìgbàgbọ́ kan wà wúlò fún ma bí a yìí náà ma borí ní ti a yìí ma bínú ti lọ́wọ́ ọlọ́run ní ìdí kẹkẹ ma táìmù gbà yẹn iná ẹ̀ ní ìdáàbọ̀ ọjà lò àbàwọn kàmí bí ilẹ̀ ìtàlá ibi tí a ti dúró lónìí ní ìsọpá ti jọmọ ìjọ ní sàlọ tààrà àá gbé láti di pé yíyọ òrùn àti wíwọ yìí sáńsán sọ yìí ǹjẹ́ àwọn ẹ̀kọ́ mi wọ́n táwọn àfa àti wọ́n sọ fún wa nípa rẹ̀ bó ní dábàá yìí bó ní ó ti rí ìmú ló ti jáde àtọ́kọ́rọ́ àwọn ọ̀gá táwọn ẹ̀ máa sọ nípa rẹ̀ nínú òòyì tí ó sì bá ìgbà náà ń sọ̀rọ̀ mọ̀ á ti àìrè yìí ṣàrọ̀ tààrà نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا في الدين اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم كن معنا يا رب العالمين لا تكون علينا اللهم انصرنا فانصر علينا اللهم كنا فانصر علينا اللهم أحصي أعداءك وأعداءنا عددا وقتلهما لا تطمع على الله من جاءك منا بالسحر مرض فبكل عيب اللهم اشفنا جميعا انك على ذلك قدير وانت بجبر كبير اللهم ربنا صبنا خيرا صبنا صبا فاجر اشرك قدا قدا اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحينا المسلمين وعليك بالصالحين غير فضل يا رب الصالحين اللهم خاصة تفضل النوت الكتاب الى الحق واعلم عباد الله امركم سبحانه وتعالى امركم بامر بدا بنفسه وصلى بملائكته وقد وكلف بكم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم وسلمت من كل ذنب وهو الغفور الرحيم أقيموا صفوفكم وأكبر الله أكبر أشهد أن لا إله إلا الله